oṣù méjìlá ti ń bẹ nínú ọdún oṣù méjì ó lé díẹ̀ òun náà lóṣù hajj o kí làwọn oṣù hajj àwọn onímọ̀ ní oṣù hajj ní shawwal wà olùkọ́àdà wà ashrun min dhil hijja lọ́dọ̀ àwọn àlùfáà míì wọ́n ní oṣù hajj ní shawwal. وذو القعدة وكامل ذي الحجة pé oṣù tó bẹ̀rẹ̀ láti bá a bá ti gbààwẹ̀ tán láti jọ ọdún olóṣù hajj ti bẹ̀rẹ̀ láti jọ wọn náà ń pè ní shawwal dé oṣù tó tẹ̀lé tá ní dulqaada òfin wa dé oṣù kejìlá tá ní dulhijja àbí kápẹ́ mẹ́wàá péré nínú oṣù ìjà yìí yọ́ wa jẹ́ oṣù méjì àtọjọ́ mẹ́wàá. torí náà inú àwọn àbáàdà tọ́lọ́run fàṣekò sínú ẹni ọba mọ̀ kó ń fẹ́ ṣe hajj tọ́lọ́run àwọn àgbà tó lè ṣe hajj ni o. ìyẹn ni pé èèyàn gbọ́dọ̀ pé jẹ́ǹjẹ́ ara mi mi kalẹ̀ láti inú àwẹ̀. alhajj ashurun. òun náà sì bírí pé irú béèrè tẹ béèrè ń jò níyì bẹ́ẹ̀yẹn bá wá gbé ara mi rẹ̀ kalẹ̀ láti ṣàwálì àgbẹ̀gbẹ̀ e kalẹ̀ láti dòlùkọ́ádà ọ̀la ìtì torí pé alhajju ashurun màlúwà nínú àwọn oṣù hajj ní ṣàwálì nínú oṣù hajj ní dòlùkọ́ádà àmọ́ bí bá gbé ẹ̀rọ́mù rẹ̀ kalẹ̀ ní ọgbẹ́ láti ṣàwálì nírú àwọn tí máa ń rìn níjọ́un àbí ọgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ olùpáàdà ni èyí wọn ò pẹ́ kó ṣiṣẹ́ hajj kó tó dijọ́ tí hajj gan bẹ̀rẹ̀ o níjọ́ ni hajj bẹ̀rẹ̀ òun ni ọjọ́ kẹjọ oṣù lòlẹ́jà àkọ́kọ́ pé iṣẹ́ hajj ó bẹ̀rẹ̀ o iṣẹ́ hajj bẹ̀rẹ̀ o òun ni kíni ọjọ́ kẹjọ tí máa jẹ́ pé àràfà kù ọ̀la ọjọ́ yìí ń pè ní yóò mú àtẹ̀rẹ̀wé yóò mú àtẹ̀rẹ̀wé oní olúwa ní alhajju ashurun ma'luma kò níyàn ní o kò dàrú o àwọn oṣù tá a mọ̀ òun lóṣù hajj faman farada fihinna alhajja gbogbo ẹni ọba wa ṣe hajj lọ́rùn àyàn fún rẹ̀ ìyẹn ni kò dà níyàn kó ń fẹ́ lọ ṣe hajj ìmọ̀ hajj àkọ́kọ́ tá lọ jẹ́ dandan ní gbogbo mùsùlùmí àbíyànjú wa ṣe hajj dandan tán ẹ̀ẹ̀kejì ẹ̀kẹta náà bọ́ bá ti bẹ̀rẹ̀ rẹ̀ wà á ti mú ìhajjá wà lọ́mọ tàdídà àti kọ́ parí ẹ̀ o. torí náà méjèèjì yìí ó kó sábẹ́ fàmáǹfà rọ́bọ̀ fi hinna àlùfáàjì. gbogbo ẹni tí hajj bá ti dọ̀ràn yàn fún nínú àwọn oṣù hajj wọ̀nyí fàlà rọ́fàṣà wàlà fòṣù kọ́ wàlá jìdáàlá fìlhàj ẹ̀rù ní tálọ́lá jẹ gbọ́dọ̀ gbà lóyìn bá ti gbé ìhrọ́mù hajj àbò gbé ìhrọ́mù ti umrah àwọn nǹkan wọ̀nyí dé wọ́ o arọ́fàṣù kí là ń pè ní rọ́fàṣù alìjìmáàrú wa mọ́kọ́dìmáàtù súnmọ́ obìnrin àti gbogbo tí ọ̀rọ̀ máa bí ìgbà tí ọjọ́ introduction to that àìdánwò bàbá ti wà ní kẹ́lẹ́ bàbá ti wà ní ẹ̀kọ́ kódà ìyàwó ẹni àmì súnmọ́ ara ìdí ẹ̀rọ mò ń sọ di èèwọ̀ fún yẹn. wàlá fùsùkọ̀ alifísìkò ìwà pòkì kí ni ìwà pòkì. òun ni máa ṣe opposite ntọ́lọ̀ ní òkè òun ni wà ẹ̀ṣẹ̀ òun ni kọjá àlà ọlọ́run ọlọ́run ọba wà nú ẹ̀rọ ọmọ hajj àbí múra ọ̀tọ́ sírù rẹ o tún máa sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àbí ọmọ ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ọmọ sọ̀ńtọ́lọ́run ọ̀fẹ́ ọmọ ṣe ń dí ọlọ́run ọ̀bọ̀ ọ̀fẹ́. kọ́dà kọ̀tán síbẹ̀ o wà láàjì dáadáa ìlàjì. kọ́dà ìjìyàn dẹ́kọ̀ pé a máa wá fọ́rẹ̀ ẹni létí nínú aṣọ àdáramù gbogbo ẹ̀ là ń rí láàrin alálàájì nàìjíríà wọn kọ́ mọ́ta sànù wa. kọ́dà ọ̀rọ̀ gbọ́dọ̀ lé láàrin yín débi ẹni abábá ń títì tí ń bá ń bẹ́wulẹ̀ nú àwẹ̀ ká pè pé sọmọ tó ń ṣe orúkọ ànábì ní ẹni tí ń jẹ́ mùsùlùmí nínú àwẹ̀ kọ́dà bí yẹn bá kú òun sọ fún tọ̀hún pé ìní sọ èmi ń gbà wẹ̀ èmi mọ iṣẹ́ tí ń ṣe orílẹ̀ ẹ̀dá kan nínú tí ìpadà máa wáyé bí yẹn bá wà nú ẹ̀rọ ọmọ ájì kíní yìí funfun ni àdúgbò ni àyè ṣe ẹ̀rí dáadáa ni ẹ̀rí náà ni ojú tiẹ̀ náà fọ́ ni ọ̀dà o láti ẹ̀ wá pé tó wá burú jù bẹ́ẹ̀ lọ a máa wá ṣe fàǹfà àjọ wà á dìjà nínú aṣọ hajj a ọ̀bùrò ọ̀bùrò wàlá jìdáàlá ìtàj. wọ́n máa tẹ́fọ̀n alómi nǹkan yìí gbogbo òfin tá à ń kà fún yìí olúwa ní gbogbo òfin yìí ẹ̀mọ̀kẹ́ ni ọba ṣe é máa tákùn àlómi káírí gbogbo oore gbogbo ṣe olóore téèyàn bá ṣe é ya'lamuhu Allah ọ̀pọ̀ pamọ́fọ́lọ́hún o olùwọ́ ọba mọ́ o yóò sì fi san yín lẹ́san o wa ma taf'alu min khairin ya'lamuhu Allah. wa tazawwadu ara ẹ̀kọ́ hajj ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ bá lọ hajj ẹ pa ètè ń tẹ́ ẹ̀nà tẹ́ lò tẹ́ ẹ o ẹ má lọ wojú àwọn èèyàn mọ́ká. wọ́n àyà yìí nùzúlì rẹ̀ ni pé àwọn aráàlú kan lójú ayé anábùa Muhammad sallallahu alaihi wasallam àwọn jáde wá hajj ní jáde pé àwọn èèyàn máa wá wò àwọn jẹun bí wọ́n máa fi lọ̀ olúwa ló wọn fẹ́ bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé hajj ọlọ́run ní lima ní ìsàtọ̀ á èrè yìí ẹni ọba dágbà ni. gbogbo orú wọ́n tó ń rán yàn ní hajj ké nítọ̀ wọ́n lọ wọ owó tó ọmọ bíi jẹun lọ́hùn o dandan kọ́ ni bọ̀ bá lè rán yàn ní hajj o olùwà ni wàá tẹ̀sán wà sí wàá tẹ̀sán wà sí. ẹ pèsè ntẹ́ ná ntẹ́ lò ntẹ́ jẹ ntẹ́ mu bá wà ní hajj ẹ má ní ẹnìkan ma ẹ má máa tọrọ ẹ má máa ṣe báárà níbi tí ju kéèyàn máa tọrọ ọ̀nà wà ní hajj olúwa ló wọ̀n fẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ ọjẹ́ ọba lágbára lòun ọ wá. tọ́ bẹ́ẹ̀ bá tí wọ́n ń pèsè jẹ tẹ́ ń tẹ̀ ń gbé kéèkì lẹ́ẹ̀nà irú ilé wo lẹ́ẹ̀ gbé owó wo lẹ́ẹ̀ fi wọ mọ́tò owó wo lẹ́ẹ̀ fi pẹ́ran gbogbo ẹ̀yẹn tọ́jú lọ́wọ́ wò bẹ́ẹ̀ bá sì ti ìlágbára ẹ̀mọ̀ bẹ́ẹ̀ sí ìlágbára. àmẹ́sẹ̀ mi ń gbé ẹ̀sẹ̀ kan tó ń bẹ tí ẹ pa o tọ́yàtọ̀ fẹ́sẹ̀ tó ń jẹ àti ń tẹ́ na àti ń tẹ́ lò olúwa nípa inna khayra zadi at ẹ̀dì ìbẹ̀rù ọlọ́mẹ́wìí alálàájì di ìbẹ̀rù ọlọ́run mọ́ ẹrù rẹ ẹni ìbẹ̀rù ọlọ́run bẹ lẹ́rù yóò gbé kokéènì lọ mọ́ká kò sí bẹ̀rù ọlọ́run ni kí ni wọ́n ń tú ẹrù alálàájì tí wọ́n ń bá gbó tí wọ́n ń bá ẹròyìn bẹ́ẹ̀ kò sí bẹ̀rù ọlọ́run olùwà ti ké ọkìlọ̀ fún wa ṣùgbọ́n ẹ̀ di ń tẹ́ jẹ ẹ̀ ń tẹ́ mu ẹ̀ bẹ̀rù ọlọ́run náà mẹ́rù yìí ẹ mọ̀ pé sẹ́ẹ̀sì lẹ́ ń lọ sí ọ̀rọ̀ àǹkan lọ wù ọ̀ràn kọ́ ọ̀rọ̀ àǹkan nàjú abẹ́ mọ̀jùlọ kọ́ ni hajj o ọlọ́run lélẹ̀ gan ló lóore jù ní tẹ́ palété ní provision yìí tẹ́ mú lọ́wọ́ òun lè bẹ̀rù ọlọ́run ara ń jíran alálàájì lọ́wọ́ kó lè bá provide ìbẹ̀rù ọlọ́run òun ní bọ́ bá ti sanwó hajj wẹ́ni tí ó kọ níṣẹ́ tí wọ́n ń ṣe ní hajj ìbẹ̀rù ọlọ́run pípa léṣe ti bẹ̀rù dákúngbò wọn ń sèǹtà báyìí ìwà ájì báyìí mo fẹ́ ṣe ẹlòmíì dé mọ́kà kọ̀ mọ́rọ́ ájì tó ń wá sí yọ ṣẹ̀ṣẹ̀ máa béèrè ni àwọn àwọn ti àwọn ti parí àwọn ti ṣe gbá ìyá irú ájì wà ní ẹ̀wọ́ lẹ́dà ọ̀mọ́ bàbá irú ájì wo lẹ wá ṣe àyẹ̀ ah, nǹkan wá mọ́kà náà ni ibi tí bẹ̀rù ọlọ́run ti bẹ̀rẹ̀ nípa léṣe ẹni kéèyàn kọ́kọ́ mọ tó ń lọ. Irú hajj oríṣi mẹ́ta ọlọ́wọlé nínú ṣẹ̀ríà ọlọ́run tó fẹ́ràn àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam. Bó wọ ọ lè ṣe al-ifrad. Ìyẹn nípa ọ̀dà níyẹn pé hajj sọ nìkan mọ̀ fẹ́ lọ. Bọ́ bá dìgbà míì nínú ọ̀sẹ̀ wọn ọ̀wọ́lé. Hajj tamattu' bó bá wọ dà níyẹn pé áà ah, mo fẹ́ kó méjèèjì pọ̀ lọ́nà wo èyí kọ́kọ́ ṣe ń múra àníyàn ń múra ní kọ́kọ́ dá bí n bá wá ṣe ń múra yìí tán èyí bọ̀rọ̀ alẹ̀ èyí máa bá normal life mi lọ kódà mọ́kà náà èyí gbé kan náà mi èyí wẹ ọ̀sẹ̀ tó lóun mo fẹ́ lo kàfóònù mo fẹ́ gbé kan náà mo fẹ́ kọ́dà bí ìwà àtìyàwó rẹ bá wà ní hajj èyí tẹ́ wọ ẹ̀sùn mara yín bẹ́ẹ̀ bá ti kó nínú kíni ìwà hajj kan ó ṣe ń múra tán ọwọ́ abọ́ra lẹ̀ ọ̀sẹ̀ kan láàjì kù ọ̀sẹ̀ méjì ní ìjọ mẹ́ta ló kù ọmọ gbégbèsè ayé rẹ nọ́málì níjọ hajj bá tún bẹ̀rẹ̀ ó tún wá tún ẹ̀kọ́ ọmọ kí lọ́wọ́ agbẹ́ngbà ẹ̀kọ́ ọmọ hajj. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òun ni alkiron alkiron bíi tamattu' lòun náà àákàn báyìí hajj àti umra àmọ́ kí ló tó ń yàtọ̀ ńjọ bá ti gbé ìrọ́mù ló ti gbé méjèèjì bọ̀ àníyàn wọ́n dà láti ni pé àti hajj àti o ó di bí n bá parí ẹ̀ kí n tó bọ́ ni pé wò ní láǹfààní onítàmọ́tò pé a ti parí ọwà náà ẹ̀rọ ọmọ rẹ̀ ń náà ní o bàbá àjọsẹ̀ kan bàbá àjẹ méjì bàbá àjẹjọ kan bàbá àjẹ méjì mẹ́ta bàbá àjù bẹ́ẹ̀ lọ bàbá ti dà ní ẹ̀fẹ̀ rọ́ọ̀nù nítorí fi yàtọ̀ fún tàmátọ̀ ni pé àìbọ̀ra alẹ̀ kò nù ẹ̀rọ ọmọ gbogbo tó sì dèwọ̀ fún yàn ọ̀bẹ̀ tán o ọ̀wà náà ẹ̀rọ ọmọ ni títí tó fi parí iṣẹ́ àjì mẹ́tẹ̀ẹ̀ta ilé yẹn ló dà ní ẹni tí ọ̀wà mọ̀ ń kọ́ àníyẹ̀wò ni ọ ìgbà tí yẹn kan wọ̀ọ̀run kí ọmọ bọ́yá ṣùgbọ́n lòun kí bá ilá lòun kí àbálà àtàrí lòun kí irú òun wọnú torí náà olúwa ní ẹ má jẹ́ pé áà ẹ bá mẹ́lì bọ́ lọ́wọ́ o èmi fẹ́ràn tí mo jata ẹ bá má lọ́wọ́ ní ọ̀tá ta mọ́ká mú irun náà lọ́wọ́ pọ̀ láì sí olúwa ní wàtí àgbà wà ju àmẹ́yìí tó jù fa inna khayra ó ní ìbẹ̀rù ọlọ́run yóò wà ní ọ̀yẹ́ ìbẹ̀rù ọlọ́run ni ò ní jẹ́ kí jẹ́gbẹ́jẹ́gbẹ́ tá à ń gbọ́ ń pa pé wọ́n mú yàn ní jẹ́dà wọ́n mú yàn ní Madina kí ni wọ́n ká máa lọ́wọ́ ọkọ̀ ògùn olóró máa lọ́wọ́ wọ́n mú alálàájì ọjàlẹ̀ àwọn alálàájì ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà ní òtẹ́ẹ̀lì tẹ́bẹ̀rù ọlọ́run bẹ lára eléyìí kò sí. torí náà gbogbo ẹni tí ọba lọ mọ́kà ó mú bẹ̀rù ọlọ́run mẹ́wù rẹ̀ wọ́n tẹ̀síwájú wa inna khayra zadi at wọ́tẹ̀kùnì olúwa ni ó sì tọ́bẹ̀ ẹgbẹ̀rún ẹni ọlọ́run ẹni tá a bẹ̀rù lọ́lọ́run ẹni tá a kálukó lẹ́kàn rẹ̀ lọ́lọ́run ọba yá olè àgbà ní gbogbo ẹ̀yìn tẹ́ ní làákàyè. àjẹpẹ́ ni wọ́n bá gbọ́n ní bẹ̀rù ọlọ́run òun lẹ́ gbọ́ táwọn kan máa fi pòwe pé ìbẹ̀rù ọlọ́run ni ìpìlẹ̀ kíni ìpìlẹ̀ ọgbọ́n ìpìlẹ̀ àtòpin ọgbọ́n ìbẹ̀rù ọlọ́run ni ìgbẹ́ ìpẹ̀lẹ̀ ìpìlẹ̀ nìkan pọ̀ olúwa ni yá ulil albab ẹ̀yìn ńlá ká ìlà ń bá sọ̀rọ̀ ẹgbẹ̀rún ọlọ́run gbogbo ẹni tí ó bẹ̀rù ọlọ́run làákà rẹ̀ ni òpè kí ló dé ọmọ ẹni tí ń jọ ọlọ́run làákà rẹ̀ ọ̀sọ́ fún ọ ni ẹni ọ ní ọwáyé ẹni ó lè fi okó mẹ́ngbà tó wù ẹni ó lè fi ọ̀sẹ̀ tó wù tó tí ò sí kóòtù tó gbé lọ èyí lọ wá ní bẹ̀rù borí yẹn bá pé àwọn tá à ń bẹ̀rù lágbára one over hundred eléyìí. ọlọ́run tó wá lágbára tó ju gbogbo agbára lọ ọlọ́run tó sì lè kẹ́yàn lọ́nà tẹ́lẹ̀ mi ò lè kí ọ ìwọ ọlọ́run yìí ó tó bẹ̀rù yá olè àgbà ẹni orí rẹ bá pé o ẹni orí rẹ bá pé máa bẹ̀rù ọlọ́run o torí pé orí pípé ó ní ìdìyàn láti mọ kí ni wọ́ọ̀kì ọlọ́run bó lọ́lọ́run tó. Bẹ̀ǹtì ọ̀mọ ọlọ́run lọ́lọ́run àbùkù ń bẹ ńlá káyọ̀. Ọpọlọ rẹ̀ pé tó mi. Àmọ̀ pé Yorùbá náà wọ́n ní ẹni tí ọ̀ ẹni tí ọ̀gbà ní ní ní rí ní fún. Ẹni tí ọ̀gbà ọba ní rí kíni ní rí ọba fún. Bó ti jẹ́ náà nù ẹnìkan ò ní mẹ́ńtí ń jọba kọ́ wá ń ṣe kọ́ wá ta félefèle gbẹ̀njí máa ń ta abẹ́lẹ̀pẹ̀lẹ̀ tí ó kù ńlá kí lọ́lọ́run fẹ́ kí ni ọ̀fẹ́ kí lọ́lọ́run ní àṣẹ kí ni òfin àṣẹ tó ń kàn báyé rẹ̀ lọ gbá bó ti wù ú ọgbọ́n ni o ọmọ ọlọ́run ni o ọlọ́kọ́ mọ́sá àbí àwa nú àwọn tí ó gbọ́n o ọjà màbẹ́ nú àwọn tí ó bẹ̀rù ọlọ́run o wàtàkù nìyá olùyàlùbá. lẹ́yìn sàn àlẹ́ ikùn dùn Àyà yìí ń tún fi hàn wá nke tí ń máa wí pé Islam rọrùn púpọ̀ o. Aláìní kan ṣe ní rí Islam bí òkè wọ́n fẹ́ jálù ń. Olúwa ò mú ẹ̀sìn rẹ̀ le. fún wa bí tí kí ló fa àyà yìí tẹ sọ̀kalẹ̀? àwọn kan rò pé ní níjọ́ wọn àná nígbà tó fi ájì dé maka maka láti ilẹ̀ commercial center ni òwò lára maka láti àwọn Madina àgbẹ̀ làwọn láti ti bá wọn. kọ́dà kí ìsìlámù tó dé mọ́tà ń bẹ́ ń tó ń kálukú kó ọjà wá pé yọ tà bọ́ bá àwọn kan wá rò pé ní a ọlọ́run ní lọ sí o kò ní lọ tajà o kọ́dà bí mo rí ní tó wù mí náà kì í níra o bí n bá fẹ́ rajà bí n bá fẹ́ tajà ìyá ní dání ájì eh, ni o ọlọ́run ní òjò tó bẹ̀ kò kí ni gbẹgbẹ laysa alaykum junahun an tabtagu fadlan min rabbikum fadlan min rabbikum ay bittijara kẹ wá ọlá ọlá ọlọ́run á sì kí ọlọ́run tó lè wá fún yín látàrí ẹta nǹkan ẹra nǹkan kọ́dà bẹ́ẹ̀ bá wá mọ́kà náà kì í ṣe ìwọ̀ o àmì ẹ̀mọ́jọ jẹ́yìn ni àníyàn yín pàtàkì àníyàn yín ni pé ń lọ sí hajj mọ́ngbà tá a mọ̀ pé mọ́kà yìí à ìlú téèyàn ti rí ní ìlú téèyàn lè kó nǹkan kan wá sí ọ̀tà bẹ̀ ni ọlọ́lẹ̀ tí ọba mọ ní báwọn ní ti halali lẹ́yìn sàn lẹ́yìn fún ìrìnà ọ̀sẹ̀sẹ̀ mẹ́. ara àwọn ọ̀nà tọ́lọ́run fi sọ pé mo yọ̀ǹda mo yọ̀ǹda fún yẹn ṣe nǹkan báyìí mo yọ̀ǹda fún yẹn ṣe nǹkan báyìí òun ni kọ́ lu wọ́pẹ́ lẹ́yìn sàn lẹ́yìn fún ìrìnà an tabtagu fadlan min rabbikum ẹ wá ná ọlá ọlọ́run yín téèyàn rí látàrí pọ́tajà ọ̀rajà kọ́dà bó orí tó lè ra mọ́kà tó wàá tàbọ̀ bá débù rẹ̀ ara náà ni lẹ́yìn sàn àdẹ́yìn the beauty Islam tọba ti ṣe ìtọ́lọ́run ọba fẹ́ òun lẹ́gbẹ̀rẹ́ pé ìtọ́lọ́run aláwọ̀ wa kí a ṣe ọ̀pọ̀ ju tó ní àmọ́ ṣe lọ. ìjọ bí yá ṣẹ̀hún ó tún ní bàbá lè rajà kan láì jí. bọ́ba tó ní nǹkan ọ̀tá òbúrú. àbámọ́jọ́ pa yahoo ní alibabi òun là káyọ̀ gbọ́dọ̀ jẹ́ kí ọjọ́ wa gbá kínní ojúlówó sẹ́tò ń ṣe o ibi tí ọ̀rọ̀ takowa ti wúlò ẹgbẹ̀rún ọlọ́ọ̀ yá olè àgbà òun là ká èèyàn ní mọ skéèlì téèyàn fi ń wọn nǹkan yáa ojú mọ wá ṣe ní kò wá eléyà ò gbá kíni kò gbọ́dọ̀ gba ojúlówó iṣẹ́ kúrò lọ́wọ́ mi làákà èèyàn fi ń wọn bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ wá jẹ́ pé ntọ́lọ̀ ní ọ̀la ìdí ẹ máa wò ọ̀kan ó ní dandan ẹsẹ̀ ọ̀kan ó ní ẹ̀kọ́ láìsí ìwọ náà rí àgọ́ nínú láńgbèjì méjèèjì ẹsẹ̀ àti kíni láìsí ṣé ọ̀yàtọ̀ wọ́n yóò bá dàbí tu yìí ọ̀yàtọ̀ bẹ́ẹ̀ náà lọ́yàtọ̀ náà al náà bọ́lá wọn bá sọ̀rọ̀ hajj àní walillahi ala nnasi hajjul bayt wa atimmul hajja wal umra àti ẹlọ́lọ́run pa àti àjì fọlọ́run o àti àjì yìí tẹ bẹ̀rẹ̀ àti o wa dọ̀rọ̀ pé ọ̀la ìdí lọ́wọ́ wa mójútó ló fi gbàgbé àṣẹ ọlọ́run ẹni ọba nílà akáyò ní ṣe báwọn lolúwa fi ní wàtàkù nìyá olè àgbà ẹni orí rẹ bá pé èèkè nǹkan báwọn. gbọ́ pé wọ́n lórí ẹnìkan. wọ́n fẹ́ kó lórí òpin ní o máa gbé orí rẹ̀ tó jẹ́ alájọ sómólú ẹ́ tọ́ta kí ni ọta mọ́tò ìra kẹ̀kẹ́ lẹ́gbórí rẹ̀ pé gbogbo ẹnjẹ́ ọmọ priority wọ́n ń pè bẹ́ẹ̀ ọmọ bọ́lọ̀mbá wa ní kọ̀ láìsí ìhun lọ́wọ́ àjòkótì lọ́wọ́ àti gbàgbé àṣẹ ọlọ́run tó pọ̀ gan ọ̀rẹ́ lomi ń dé mọ́ká ní tó mójútó nu látàárọ̀ dalẹ́ kọ́dà kọ̀ mọ́ bá ń lọ kírun ní ní mọ́tálásí ìtàbà kọ́nà tó bọ́bá ọmọ ìdílé ìgbéyà àrùn kan nù márùn ní òkè mọ́sálásí ànábì ó ti rajà lọ ó ti tajà lọ. orí rẹ̀ pé yẹ ọmọ tó ń ṣe lè ọba ọmọ tó ń ṣe ọ̀la ìdí ọ̀gbọ́dọ̀ wá gba ojúlówó iṣẹ́ lọ́wọ́ yẹn olúwa fi sàánú wa ní ká ah, kò lè tó bá wọn kò lè tó bá wọn. ẹ bá wà ní ẹ̀rín tó wù í ẹ̀ra bẹ̀bá wa ti hajj tẹ́yìn náà rí ntẹ́ mú lọ́wọ́ tó lè ta ẹ̀ta bẹ̀bá wa ti hajj rí ntẹ́ lè rà wá lu yín tí ó gbowó tí ó wúlò fún yín ọ̀la ìsí lẹ́yìn sàádé ìkùnjẹ náà àǹtẹ̀bùtẹ̀bù ọ̀bùdán lọ́wọ́. فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام ara àwọn òfin hajj ni ó gbẹni tọ́lọ́mbá kádàrá tí ó ti kádàrá lọ́dún yìí ọlọ́wọ́ kádàrá ń gbà mí ọlọ́wọ́ ti rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ìyẹn tí ó yẹ kéèyàn ó ṣe tó tó kù láyé ìgbésẹ̀ àjò ọlọ́wọ́ ti rọrùn fẹ́ni kọ̀ọ̀kan. lára òfin àwọn sẹ́tà máa ń ṣe ní ájì òun lọ́lọ́run rán wa létí ń bì a bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹjọ bẹ̀rẹ̀ ṣẹ́jà àràfà kọ̀là ọjọ́ kejì ní ọjọ́ àràfá tí ń jẹ́ pé ọdún iléyà kù ọ̀la bí yẹn bá wá wà láràfá yọ sàkó mbẹ olúwa wa fẹ́ sọ ìdájọ́ ọbẹ̀ bá ṣe tán tí ẹ ṣe àrọ̀fá tán ìgbó là á ṣe àrọ̀fá òpin pé yẹn wà láràfá náà nígbà tó òun bá wọ̀ níbi ọwọ́ mọ́gíríbì ẹ̀ kò ní àrọ̀fá olúwa nípa ìdá àfọ́tún nínú àrọ̀fá sí i. واذكروا الله عند المشعر الحرام bẹ́ẹ̀ bá kò láràbá níbo lẹ́ ń lọ lẹ́ ń lọ Mínà àmọ́bì kan bẹ láàrin Mínà àti Àrọ̀fá tí wọ́n ń pè ní al-Mash'arul Haram òun náà ni wọ́n tún ń pè ní al olúwa ní ẹdún o ẹdún bẹ kẹ èmi Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣètò hajj lónìí kí wọ́n bẹ̀rù Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ẹdún tọ́lọ̀ ń di ní kálálà ju òkú ọ̀nà àfi ní ẹnìkan òpólò ilé iṣẹ́ ájì kan fún ọ àmọ́ wọn náà wádìí pé àwọn tó bá àwọn eléyìí lọ lẹ́sìn bó wọ́n ṣiṣẹ́ tí wọ́n táwọn ọ̀yáyáyá kò ní ìtò ní ìtò ní ìtò gbẹ̀ náà ni ò ní ìdí. gbogbo àwọn jẹ́ ọmọ sọ pé eléyìí súnà ni súnà ni kì í ṣe ọ̀rẹ́ yẹn kí lọ wá ṣe láti lé ìjọ mélòó ájì ọ̀tọ̀ọ̀tẹ̀ kan gbogbo ń dá ń wí ọ̀tọ̀ọ̀tẹ̀ kan ajé ọ bẹ̀rẹ̀ ní eight o lè kó mbẹ̀ ní twelve ìjọ mélòó nù from eight to twelve eight nine ten eleven twelve èèyàn wá ní mọ̀tíǹsì ló ti máa wá dọ́gbọ́n ló máa wọ́nẹ̀ eléyìí ìyọ́lọ́run wúwo báyìí dá àpá fún nínú àràfà ìlú wa níbẹ̀ bá kó lárafa ẹ má lọ wí bẹ́ẹ̀ lọ mìíràn o bẹ́ẹ̀ ni mìíràn náà lẹ́ padà padà sí kọ́dà ẹ̀ sun méjì mẹ́ta ń bẹ̀ lẹ́yìn àrọ̀fá àmẹ́ dúró láàrin mìíràn àti àrọ̀fá ní mùsùlùmí mọ́ṣẹ́ àwọn bẹ̀bá wa dó ń bẹ̀ kí lẹ́ máa ṣe ẹrántí ọlọ́run ọ̀gbọ̀rọ̀ lọ́ọ̀ha ẹ̀ǹdà mẹ́sàn-án ìṣàrọ̀. kọ́dà nígbà tó mùsálífà yìí là nẹ́bi sùn mọ́júmọ́ ìjọ kejì ló tó gbéra lọ mìíràn. mùsálífà yìí là nàbì ti kí magiribi rẹ̀ ló ti kí ìṣááyì rẹ̀ ẹ̀rọ ti ké mo ní lọ́wọ́ magiribi lẹ́yìn kó ní àrọ̀bá ànábì ò tíì kírun dìgbà tó dé mùsálífà. ń gbé pé yóò kí magiribi àti ìṣááyì pọ̀ nígbà tí rẹ̀ á kí àyílà àti pọ̀ ní lásìkò kínní lásìkò àyílà. orí àwa súnmọ́gírúbì lọ bá àsìkò ti ṣáàyè níbo nílò ìgbàlẹ̀ ara àwọn tí ọlọ́run tọ́lọ́run fẹ́ ká ṣe pẹ̀lú mẹ́sàn-án rẹ̀ àrọ̀ ní ẹ̀bá tí mọ́gírìbì kan tó kí ìṣá ìtàn ọwọ́ àtẹ̀lẹ̀ tó sùn kọ́dà kéèyàn ó sùn òyìn náà nínú ìdálífà súnà ni. mọ́tò ẹnìkan dán ládùúgbò kan lọ́wọ́ amúra kankan kan ànábì sùn nínú ìdálífà ni ìwọ náà sùn àti kéèyàn tẹ̀lé lánàá. ẹ̀sìn yìí kìí tẹ̀sìn làákàyè èyàn lè yan náà fílà ń jọ yìí nísìnyí kó tún rí ibi lọ ọlọ́run gbé ṣé wọn sọ fún wọn pé oorun wọn máa ń sùn yà yìí àbọ̀ fẹ́ mọ̀ yóò sọ ju ọ̀sán lọ lẹ́yìn ipá kí mágírìbì tán tó kí ìṣá ìtàn ànábì sọmú gbàlúgbà sọmọ náà wà ní ìwòsàn ó tètè sùn pẹ̀lú ọwọ́ àtètè kí kótó di fásùbà àti ẹbí wa dúró ìwà mìíràn ibẹ̀ làṣùbà bá sọ̀lọ̀ náà wà lọ́sọ̀lọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá fẹ́ ṣe àṣìbí tó pé bẹ́ẹ̀ ni kí wọ́n náà gbìyànjú rẹ̀ wọ́n ti mú yàn sí báwọn elétò àjìjẹ náà bá nínú àwọn ọ̀dà kọ́ńtà àwọn ní ojú mi náà ara wa tàṣà wà ní mọ́wọ́ ọkọ̀ rẹ lọ́wọ́ òun ni mọ́tò wọ́n jọ́ kejì yẹnìkan halẹ̀ mọ́ ẹ lọ́ọ́ lọ́ọ́ yín báyìí watazawwadu ara tó fi tọ́jú ntọ́ nànú o. Orí bẹ́ẹ̀ ní ẹ bá kú ní àrọ̀bá àti ọlọ́run ní fadhkurullaha inda al-mash'ari al-haram. Al-Muzdalifa náà wọ́n ń pè ní kíni al-mash'aru al-haram. Wadhkuruhu ẹran ọlọ́run ara ń tí ó jẹ ẹran tí ọlọ́run kama hadakum. Ibùn náà lọ́pọ̀ nàmà ló ń tẹ̀ ń ṣe yìí náà ara àmàna ọlọ́run ni ẹni tọ́lọ́run ọ̀pọ̀ ọ̀nà mọ̀ ló mọ̀ náà ẹ̀dúpẹ́ fọlọ́run tọ́pọ̀ náà dáadáa mẹ́yìn ọ̀pọ̀rọ̀hù kàmá hadakum aráńtí ó jẹ màkọ́rọ̀ yín tọ́ sí kẹ rántí ọlọ́run kẹ dúpẹ́ wa in kuntum min qablihi lámínà bọ́ọ̀lì ẹ̀bẹ́yìn náà ti wà nínú àwọn tí ó mọ̀nà rí wa in kuntum min qablihi lámínà bọ́ọ̀lì eléyìí lè apply sí yẹn directly bí ó apply sí ọ directly yóò apply sáwọn tó bí ọ bí ó apply sáwọn tó bí ọ yóò apply sáwọn tó bí àwọn àrántí yẹn fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ah! àwa náà lọ́lọ́run wa ní ká gbẹ́sìn lé báyìí inú téèyàn fi rántí ọlọ́run tí dúpẹ́ lé ìwà nípa ńkọ́ńtọ́n nìkọ́bù yìí làmínà bẹ́ẹ̀ ẹ ti fìgbà kan jẹ́ni tó wà lójú ọ̀nà àná ẹ̀ mànà tẹ́lẹ̀ gbogbo ẹni ọlọ́run ni wọ́n máa sọ kí lànàbí fẹ́ lé ẹ̀sìn lónìí ẹgbẹ́ ti bídíà ló ń sìn tẹ́lẹ̀ ìwọ náà dúpẹ́ fọlọ́run àràǹtẹ̀yàn tí wọ́n ti rántí ọlọ́run sí ni ẹ̀sìn ẹ bọ́lẹ̀ lómìn fi ń sin lọ́run tẹ́lẹ̀ lóró pé nǹkan gidi lòun ń ṣe torí gbogbo ntẹ̀yìn bá bá ẹ̀sìn débi pé yá ṣéwù ti ń pẹ nìkan lẹ́yìn ọlọ́run ẹ bọ́ ní o inna Allaha la yastahyi min al-haqq olúwe ti yóò ẹni tí ọba tàn yín ní ó gbé o ṣe nǹkan kan o ọ̀gbẹ́ni ọba pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tọ́ra bẹ́ẹ̀ yẹn pe màláìka ọlọ́run ń bínú o tọ́ra bẹ́ẹ̀ yẹn pe ya muhammadu ti ń tọrọ nǹkan lọ́wọ́ ànábì inú ń bí ọlọ́run sí o ọlọ́run nìkan là kéèké olú ọba nìkan là tọrọ nǹkan lọ́wọ́ àkéèké ìyẹn wà ní òṣòro gbogbo ẹni tó ti wá rí báyìí àbí tí wò ó rí báyìí àwọn tó bí orí bẹ́ẹ̀ ọlọ́run ti wá pọ̀ ní ìgbàwọ́ lónìí wọ́n kúrò àmọ́ àdáàkùn wọ́n ń kóńtò nǹkan bìlì yìí yàgbẹ́nà sọ. nínú tí ìsìláàmù ti dá sí olúwa ní kí gbogbo ẹni tí ń fi àná bú ẹnìkan lónìí kọ́gbẹ́nu ẹ̀sọ́ wàlá tàná bàṣú bẹ́ẹ̀ àlùfọ́. bí sàlẹ̀ sùnmù bá a dàdí ọlọ́run lọ́rọ̀ bú ni mo fi ní kọ́ gbẹnu sọ̀rọ̀ ọ̀rọ̀ bú ni kéèyàn tó máa rán yàn létí àná rẹ̀ tí ọ̀tá àìṣe ṣe gbẹlẹgbẹlẹ àti ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ gbẹ̀sìn dé ibi rí lára yín lẹ́nu ìbá àwọn bàbá yín ni wọ́n pé fún ọ̀rọ̀ burúkú ni ọ̀dà ọ̀rọ̀ tí ọ̀dà olúwa ló wí bẹ́ẹ̀ gbé gbé ìtàgé sinmi kò sóko bá àdàdì náà tá làwọn ọ̀gá wa ní ẹ̀sìn àwọn tí àwọn bàbá wọn náà ṣẹbọ ní àwọn Abubakar kùdé àwọn Umar àwọn àwọn sọhábì anábì jẹ gbọ ní àrántí ìsìlámù fi dànù o àlìsìlámù yẹ jùbù máa kọbìláhù ìsìlámù close chapter tó wà before rẹ ẹnì kan sì gbọ́dọ̀ rí òkun rẹ gbẹ̀ǹdì máa rí òkun chapter nìkan lánàá ń sẹlọ wò. Yeah, yeah, ọ̀rọ̀ àtúnà ìdúnà wa dé lónìí ẹ̀yin lè gbọ́ ẹgbẹ́ yìí ní pé à ọ̀dà ò ọ̀dà àyọ̀rọ̀ yẹn lékè àná rẹ̀ tí ọ̀dà ìwà ni wàlá àtàná àtàzú ìbìlẹ̀ àkọ́ bíìsà ọ̀rọ̀ burúkú ni bíìsà lẹ́sìmọ̀lù kò sóòkò ẹ̀tún máa rán yẹn létí ìgbà ìdá rẹ̀ báàdà ìmáà lẹ́yìn tọ́lọ̀ ti pọ̀ nàmọ́. láàmú ti kúrò sí chápítà náà ẹ̀ náà rí òkun rẹ̀ máa òun náà ni mo fi ní bẹ́ yọ apply sí wọ bọ́ ọ bá wo inú ran yín yọ apply sẹ́nìkan yọ apply sí generation tó súnmọ́ yọ apply sí generation tó ṣe kíni tó jìnà gbogbo wa igi kan náà là á ṣe ń bọ̀ ọlọ́run tó ti wá fún nàmá ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọ ti yá sí nàmá o kọ́yà wáyà ṣe tọ́ ní ètè yẹn kọ́yà wáyà ṣe tọ́ ní ti àlùgbẹ̀mú kọ́yà wáyà fẹ́ inú ara wa náà gbogbo ti kó báyẹn lọ. وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس ọ̀kan ńláńlá kan tó lélẹ́ yìí o ìṣẹ̀lẹ̀ kan lọ́sẹ̀lẹ̀ tọ́lọ́run sọ àyà yìí kalẹ̀ ànáṣù àwọn èèyàn. àwọn kan rò ó lójú ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wípé kí Islam tó dé àwọn ẹ̀ṣẹ̀ gbé àwọn ìyókù ìdílé dà nẹ́bi ti jáde lọ́lọ́ ti lá nẹ́bi ó jáde ìdílé kùrẹ́ṣì ọ̀gá ni wọ́n o bí wọ́n bá ń jọba mọ́kà kùrẹ́ṣì ni wọ́n jọba o èyí sì ìdílé yẹpẹrẹ là nẹ́bi ti jáde. nígbà tí wọ́n á dé ọ̀pọ̀lọpọ̀ náà ń rò bẹ́ẹ̀ lónìí náà pé agbọ́dọ̀ tún láàyè inú ẹ̀sìn náà anábìlẹ̀ lè láàyè àmọ́ ń bí láàyè ni anábìlẹ̀ fìyàrù fún bẹ̀jà khiyarukum fil islami idha faquhu oníkẹ́ gbàgbọ́ yé ẹ̀sìn yìí báwọn míì bá mọ kí yìí lọ kí wọ́n mẹ́sìn yìí lọ wọ́n gbà wá ní o àrántà bíi mọ́mọ́ rẹ nìkan léjì àná rẹ̀ mọ́kọ̀tà àmẹ́ni tí wọ́n bá jọ̀gá lánàá ó sì tó wù kọ́ jẹ́ kínní kọ́ jọ̀gá lónìí ẹ̀ fọ́múlà rẹ̀ lànà bìbí wíwọ̀n ìdá fọ́kù ẹ̀rọ àwọn ọmọ yìí náà lè kéwù àmọ́ máa wá múra kankan kan pé àwa la àwọn bàbá yín sínú ẹ̀sìn àwọn ọmọ tẹ́ ẹ ló sì ti mẹ̀sìn yìí lọ. wọ́n dọ̀gá mọ yín lọ́wọ́ o bọ́lá ti tó ni o. àmọ́ bẹ́ẹ̀ náà bá fẹ́ kọ̀ǹtínú ẹ̀ máa jọ́gà ọlọ́run ní ànágbé ní kọ̀ọ̀lá ìdí kọ́dà ẹ pílẹ̀sì wọn sípò ọ̀gá wọn òun náà o àwọn tọ́jú ọ̀gá kí ló ṣẹlẹ̀ tí àyà yìí sọ̀kalẹ̀ àwọn akọ̀rẹ́sì àwọn ará ànábì bí gbogbo àwọn èèyàn ní wọn bá wá fẹ́ máa wò tí wọ́n parí àrọ̀fá fàyídá àfàtúmẹ́ni àrọ̀fá àtìn àwọn wà ní a gbogbo èèyàn bá wá ń tàtàrà bá kó tí wàá gbọdọ̀ yàtọ̀ àwọn tí wọ́n á ní àyè míì pé ìdí ìlàwó tó ìdẹ̀làwó ti gbéra olúwa ní túmọ̀ àfihàn min haythu afada an-nas. ibi tí gbogbo àwọn èèyàn ti ń gbéra àdínníkẹ́ iná ojú lọ gbéra bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ lọ́wọ́ gbá sí i. àdàpé eléyìí náà nàbí nínú àdìsí ní pé man abta'a bihi amaluhu lam yusri' bihi nasabu ẹni iṣẹ́ rẹ̀ bá tiẹ̀ yìí ibi wọ́n ti bí òye gbé síwájú o ẹni iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ṣe gíní ọba ìpẹ́yìn lọ yóò tò sí ibi wọ́n ti bí òye torí yóò ti sí gíní bọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn bọ́rọ̀ bá dọ̀rọ̀ ọ̀pọ̀lọ́ lọ́jọ́ lọ́wọ́ dájú kọ àwọn tó bí ànábì gan pé bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lọ́wọ́ gbaṣẹ́ sí ibi àwọn èèyàn yókù bákan náà ní ìbẹ̀nìkẹ́yìn náà ti máa kú o thumma afidu min haythu afada eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fún wa o wọ́n jẹ́ ẹ̀kọ́ fún wa o gbogbo wa bákan náà ni wá wá bí ọlọ́run ẹ̀rí ń tà bí jura wa lọ́lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run inna akramakum inda Allahi atqakum bọ́ ọba fẹ́ jọ̀gá ìdóbi jọ̀gá lọ. mẹ́sìn rẹ bá ti tó ẹ̀lẹ́yìn bí jọ̀gá nú ẹ̀sìn ọ̀gbẹ́ntọ́ jẹ bàbá àdínì kí ọmọ àlù aláṣẹ lèṣe yọmọ òun kí ọkàn jẹ bàbá àdínì táyé ni o ọ̀dínì lọ́dọ̀ ọlọ́run o. àmọ́tọ̀ láì fi bàbá rẹ̀ àwọn kan jẹ́ àwọn ni wọ́n máa jẹ bàbá àdínì ẹnu táwọn náà ṣe lànà bí wọn ìdá fàkòwú táwọn náà gbàgbọ́ yé àdínì o. ẹ bá fẹ́ jẹ́ bàbá inú àdínì ọ̀gbọ́dọ̀ jọ́ máa ń bẹ àgbọ́yé àdínì o. ọgbọ́dọ̀ jẹ́ bàbá ń bí gíní ìdí àgbọ́yé ẹ̀sìn náà wọ́n ma àfihìbú ìhàyìbú àfààbọ̀. wọ́n sẹ́kìrù lọ ẹ̀sìn wọ́lọ̀ ńlá láforíjìn wọ́lọ̀ ńlá láforíjìn ọ̀sọ́mọ anábì ádámà tó kọjá àforíjìn rẹ̀ kò sí. ní tiẹ̀ ọ̀rẹ́ lomi máa ń sọ̀rọ̀ àsọgbọ́nú. So ẹnìkan jọ kan àfa ńláńlá àgbàfà àfa ńláńlá lẹnu ìdí gbogbo ayé gbà lóòótọ́ àmẹ́wò là séjù wọ́n máa ń ṣàdúrà pé ọlọ́mọdé àforíjì wọn o ọwọ́ ẹ̀tì ẹ̀gbàdúrà tó yẹ kéèyàn náà ṣe ìwà bàbá lẹ́yìn ìgbìmọ̀ pọ́lọ́wọ́ gbòógì. láti ọmọ gbòógì ànábì fún rẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀mẹ́ ló là ànábì lóun máa tọrọ àforíjì lójúmọ́ kan o èyí sọ̀sẹ̀ o ní àtàmárà one hundred times bàbá wo ló wá tó ànábì àfọ àwọn ló tó ànábì ẹnìkan máa wá pé ẹ̀jẹ̀ ẹ̀yẹ máa bí àpẹyẹ náà sí ìrà ẹgbẹ́ kọ́ lọ́wọ́ lékún po wọn lọ́dọ̀ ó fi hàn pé ó lépo lọ́dọ̀ wọn. bá tiẹ̀ ní kò ń ipò ní òkú tànàbí ànábì lómi a máa tọrọ àforíjì every day one hundred times ẹ̀kọ́ làná gbèdé kọ́ wa sọ̀rọ̀ bá sọ kéèyàn má jọrọ ẹ̀ lójú ní ọ̀rọ̀ ẹ̀dùn àwọn ẹni ọlọ́run gbogbo bí wọ́n ti lè wó sí náà tó ẹ̀rọ tó máa bà wọ́n ni pé àmọ́ bẹ́yọ̀ gbà ó ọba tó yẹ kí ọba gbà kò sí ní tó fi ọlọ́run kọjá ti ṣe ọ̀gbọ́dọ̀ má gbà á ọlọ́run ọkọjá kínní àti kírun fún ọnu ọgbà ọgbọ́dọ̀ mẹ́gbà o ọlọ́run kí ń jẹba o bọ́bá wù ní ọgbà tí ọba sì gbà kò sí tó tó kẹrì yìí lèèyàn wá ní bẹ̀rù wátàkù nìyá olùgbàgbà lórí yẹn bá pé ẹni tí o lè ṣe wàhálà àkókò wọn ọ̀fẹ́. ìlú ẹ̀kọ́ ọ̀sán lẹ́nu sọ wà lóṣù ọ̀gbọ́n lòun máa sọ̀rọ̀ àforíjì ìjọ ojúmọ́ gbà nẹ́bi tọ́lọ̀ ti garanti pé àti torí ẹ̀sẹ̀ rẹ̀ jù àti èyí tó kọjá àti èyí tó ń bọ̀ síbẹ̀ náà wọ́n là nẹ́bi kírun kírun ó dìde lóru débi pẹ́sẹ̀ rẹ̀ wú àwọn ìyàwó àwọn tó ní wọn ká a wọ́n kọ́ gbófinra láfíà máa takọ́ da màmìǹdà bí ká wà má ta àkọ́ wàhálà yìí pọ̀ ìbọ́lọ̀ ìyá ó ti yọ̀ǹda yìí ẹ gbogbo là nẹ́bi tó gbà yọ àfàdá àti nàá ìbọ́lọ̀ ń àwọn tó mọ iye ọlọ́run ìtẹni tọ́lọ̀ ń kà fi oore dàndá kan hàn yọ wá sọ̀rọ̀ ẹ̀sìn kan ní ìsọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ aláìbàkálẹ́nu ọlọ́run afẹ́fẹ́ òkè bàbá ìbọ̀ bá ti ṣe ń jọba yà fẹ́mọ́ yóò ní ọlọ́run wàá pàṣẹ fún ọ̀rọ̀ afẹ́fẹ́ náà ti ṣe ká ní ọ́ gbogbo àwọn ọ̀rọ̀ pé pé bá tọ́lọ̀ ń wọlá nẹ́bí sọ̀rọ̀ àsọ̀dà ń wọlá àjọ àti kíjà tá nẹ́bí ti gbogbo ńdá lè ní bá ṣe dákun má ṣe wọ́n dọ̀bọ̀ wọ́n ṣe wọ́n di nǹkan ní báwọn kan ti máa bá ń kẹ́ wọ́n bẹ̀ ṣe ìlànà ìyàmọ̀ ẹlòmíì ọ̀rẹ́ nu rẹ̀ lè ti iná máa lẹ́nu ìgbẹ́ ẹni tó sì rí bẹ́ẹ̀ ṣètọ́ni nígbà wo ọ̀dà ìṣètọ́ni ní òun ló fi làwọn àbá àbí máa ké pé kódà bí èèyàn bá jẹ́ òní ìta níjọ́ tí ṣètò ní bá ti fẹ́ sọ̀nà bàtà wọlé sí ọ̀la kéwù rẹ ní múnítì nínú àwọn tẹ́ máa gbó kọ oníṣẹ́ kan bẹ̀rẹ̀ fọ́tòrò Jilani rahimahullahu wa afa allahu anna wa anhu ìtọ́pọ̀lọpọ̀ ọkọ̀ lórí àǹfààrọ̀ mẹ́lòdì oníṣẹ́ àbẹ̀kọ́jọ́ yà pa nàlá àwọn náà láwọn ibi tí àwọn náà fi sí gẹ́gẹ́ bí gbogbo ọmọ ẹ̀ náà fà tààrà ní sọ́dọ̀ àkọ́kọ́. ǹjẹ́ bí màá ní ìpàdé lápò ọ̀lẹ́ ṣẹ́kù ìta mọ̀tò ní àtàwọn afá mi máa ń lù. iṣẹ́ fàbí kan lórí lóhùn jáde ń yọ kan wọ́n á rí kíní kan bí ìmọ̀lẹ̀ ní sánmọ́. wọ́n sọ fún un pé yá Abdul Qadir wọ́n Abdul Qadir wòlé àgbà yìí kò ti débẹ̀ o ìjọ lọ kò ti débẹ̀ kò ti wà sọ́là gbogbo ohun tí àtẹléwọ̀ fáwọn ẹlòmíì dẹ̀kọ́ fún wọn. èyí náà lẹlòmíì gbọ́ tó fi ní mú àwọn òkèrún mọ́ wọ́n sọ fún ọ náà fáwọn ti yọ̀ǹda àrùn fún ọ gbogbo ẹ̀ wọ́n wí fún ṣé kábẹ̀ fọ́dọ̀ kí lè sì ìmọ̀ ń bẹ lára ṣé kábẹ̀ fọ́dọ̀ yìí ní ẹ̀fṣà yá àdúwọ̀dà pánú ẹ mọ́ ẹ̀wọ̀ ọ̀tọ̀ ọlọ́run èmi lọ́lọ́run ó pè sí haramu di aláàbí fún tí ò ṣe bá nẹ́bí ìmọ̀ lọ́wọ́ ẹ̀ka àbùkọ́dọ̀ yìí ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní tọ́ dàbí ìmọ̀lẹ̀ yìí ọba dàbí ìgbà tí èèyàn tọ́ bu atẹ́tọ́ fẹnu pa jàǹkó ìjọba tó ti máa tẹ̀lé ṣẹṣẹ ìfọ̀n mọ̀ pé ṣe ìfọ̀n aláìka kan lórí ọlọ́run ọ̀nà nìkan lórí gbẹ̀ntì ṣètọ́ ní tán wà láì gbẹ̀ntì ṣètọ́ tí wọ́n ń wí fún ọ olúwa sọ fún anabi wípé abudu rabbaka hatta ya'tiyaka al-yaqin al-yaqin al-mawt wọ́n anabi ọmọ sin lọ́wọ́ ní o títí tí kò èso. anabi ń dákú níbi àárẹ̀ ọlọ́jọ́ tá anabi padà lọ wọ́n lọ anabi ń dákú bí ẹ̀mẹ́ táwọn tó ń bo méjì lórí anabi ti ń pé ẹ̀ka tó ń ní ẹ̀fọwọ́pọ̀ ń wọn lọ kí wọn wàláì ṣètọ́ ni. ó sì yẹ wàtúntà fóònù yá olùgbàgbà fún ẹ ní làákà yìí mà pé ní tọ́lọ́wọ́ fún àgbẹ̀bí kò ní fún wọn o. tọ́lọ́wọ́ yọ̀ǹda àrùn fún àgbẹ̀bí ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀. ọ̀yọ̀ǹda fáwọn ọmọrù àmọ́ ọmọrù yìí ṣe pé gbogbo wòlíì bẹ́ẹ̀ ni Abubakar Umar àwọn tayọ wòlíì Umar kò ní Khattab ń kírun lọ́wọ́ ni ọ̀pọ̀ ọlọ́run kan gún lọ́bẹ. síbẹ̀ náà ọjà pálá ó fi fa ẹnìkan pé ẹ mẹ́jà ń wọ́n máa bá wọn kírun lọ ọwọ́ ọmọ òkútẹ́gbẹ́ kan ìgbé jáde wọ́n kírun ní jẹ́rẹ́ kọ́dà bí wọ́n tó ń tọ́jú ọmọ wọn ni ìgbé náà wọ́n máa rí ìjọba ti ká sí ìgbé asọ́lá asọ́lá la haqqo lil islam liman taraka as-salah àfihàn pè yìí ẹni ó fi irun lẹ̀ tí òkè òní nǹkan kan máa ń lẹ́sí. àwọn ọ̀gá wa lọ ṣètò ọ̀nà ló lè máa wí ọkùnrin tí kò tó lè fún ẹni ló ń ṣe ìná lónìí ìná lójú korojú yà àwọn ti yọ̀ǹda fún un alọ́ yọ̀ǹda fún ṣètò ọ̀nà ló yọ̀ǹda rí ìjọba yẹn and common sense yahoo lè àlùbáàbí bọ́ra bẹ́ẹ̀ yẹ kéwú débẹ̀ common sense yóò sọ fún ọ pé ta ló gbóra wọn lórí ẹ̀yà àtàlẹ́nu. àbí tètọ́ ni ti bẹ́ẹ̀ lómi ìdẹ́bí kó tó ti sọ fún pé wọ́n ṣe bí àtẹ́bí o tẹ́ mọ̀ bẹ́ẹ̀. ń bẹ nínú ẹni tí ṣètọ́ ni ti tàn débi pé kìí ṣe bí àwọn àtẹ́bí ọlọ́ yóò sì gbà pé bẹ́ẹ̀ náà lórí ìsúnmọ́já àná náà. àmẹ́ni tí làákà ìbá ti ń bẹ fún lọ́mọ̀ kíá bí ẹ bá ń sunkún kọ́ máa rí náà bí ẹ bá ń sunkún kọ́ máa rí náà máa rí náà níbi ìṣe gbé ẹnìkan o sọ̀dọ̀ náà wà. ọ̀sẹ̀ ni wọ́n kọjá àkórí mi o ìjọ ọmọ ìnáni àdámà ìnáni tó ń yẹ kó lè ní àdámà àpọ̀ wọ̀kẹ́ ìròyìn àpọ̀ ìná àtẹwọ́ àbú gbogbo ọmọ ìnáni àdámà ló lè ṣàgbé àmọ́ ń tọ́ dáa jù náà wá láti ṣe àwọn làwọn tẹ́tẹ́ wọn bá ti yẹ àrí lọ bọ́lọ̀ nípa bọ́lọ̀ ń fẹ́ lọ́dọ̀ lọ ìnà lọ àtọ̀wò ìfọlọ́ ọ̀gá tó ní ẹ̀wọ̀n ńláńlá forí yìí ọba tó ṣe náà ti gbà forí yìí ni kọ́nà tó bá gbà forí yìí ní tán ìwé ti kẹ́ ọ̀rọ̀ mẹ́ta gbà forí yìí tó forí yìí tó kó wa o ọ̀wà kẹwàá láàárọ̀ ọ̀gá wa. محمد وعلى آله وصحبه Thank you. wá láàyè ọ̀tún wá ọ̀tún máa tajà. òun ni mo ti wí lẹ́ẹ̀kan mo rò pé ti yé mi ní ìjọ ọjà níyàn rẹ ní kọ́ ń lọ gbégbé ni ọ̀nà ọ̀sẹ̀ àjì ẹ̀ gbọ́dọ̀ dà níyàn pé ńlọ ọ̀sẹ̀ àjì ńlọ tajà àníyàn bá dà náà lèyàn ọ̀dà pé ńlọ àjì àmọ́ o ti gbọ́ ọpọlọ ní òbúrò bọ́ ọba rí ọjà tó rà tó tà àmọ́ má jẹ́ ọjẹ́ pé ìhun làníyàn tó fi lọ sanwó hajj má jẹ́ ọjẹ́ pé nítorí ìyíhun ló fi lọ pọ̀ fẹ́ lọ Mẹ́kà àníyàn tẹ̀ ìbáàdà nìkan ní ọ̀gbọ́dọ̀ pàmò ọ̀gbọ́dọ̀ Mẹ́kà ní ọ̀gbẹ́ mọ̀fẹ́ ìpínlẹ̀ ọ̀mọ̀ tó fẹ́ ṣe kàn mí. àmọ́ tọ́lọ̀ ń bá lòun yọ̀ǹda ó yọ̀ǹda rẹ̀ náà nù Muhammad sọ̀rọ̀ bá ọ̀sán àwọn èèyàn lọ jihad pẹ̀lú ànábì wọ́n sì mọ̀ pé báwọn bá kórè oko èrè eh, ogun mélòó náà ànábì ó mú mẹ́ àwọn náà ni ó ṣe jí ni àwọn náà ni ó kù àmọ́ ìjà nìyẹn wọn ni pé ní à ń lọ kó nǹkan lógun kàdà àmọ́ bí wọ́n bá fún wọn wọ́n gbà á torí wọ́n mọ̀ kọ́ lọ́hùn ṣe jí ni ọyọ̀ ọ̀dà rẹ̀ yóò láti kìlọ̀ fún gbogbo àwọn tó fẹ́ tú àbábọ̀ fún àyè pé wọ́n ń bóyá lẹ́bùn bẹ́ẹ̀ ẹ̀yàn ẹni ó torí ẹ̀bùn náà mùsà bá pọ̀ ní ọ̀dà àmọ́ bí yẹn bá torí pé ah, á mùsà bá yóò fún mi ọ̀rán sí èsì mi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ọba ti gbàgbé kùránì lónìí àmọ́ from time to time ẹ̀sìn wọn wá ṣe competition tó ti di wọn mọ́ ọ̀rọ̀ táwọn ẹ̀dá níyàn pé nítorí wọ́n ń pín mọ́tò wọ́n ń pín ilé fẹ́ lọ mùsà bá pọ̀ èyí ni ọ̀dà àmọ́ kéèyàn ọlá níyàn tọ́lọ́run kéré kan wá wá láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́dún jẹ́ jẹ́ pé àwọn sọ̀hádà mẹ́ta ọ̀sán ọ̀sán wọn lọ jihad wọ́n sì mọ̀ pé ìjọ ń pín lógun àwọn náà wọ́n ṣe gíní ni wọ́n bá pò ń rò. wọ́n láwọn kan online ẹ̀ wọ́n béèrè béèrè náà ẹ̀ dáadáa ló pa ẹ̀rọ. parí ájí àti ọjọ́ parí náà. ẹ kọ̀ọ̀rọ̀ ájí parí náà lójú ọ̀pẹ rẹ̀ wájú wájú fún o kó fi lè bá a bọ́ra lẹ̀ kó lo ẹ̀rọ mu kó padà sí nọ́mà láìfù rẹ̀ ó sì yẹ kó débì kan kó tó ṣe àtàyà fúlùbọ̀lù ádìyú màṣẹ́lẹ̀ òun ni òsì ráyè dé ibẹ̀ yìí kí ni èyọ ilé yìí kú lọ́rùn òun ni gbogbo àwọn ìdáná àmọ́ ìwọ̀n òpè àjèjì òsè wọn wá kọ́ fún kó ṣe o torí náà ní dáhùn sí ìbéèrè ẹni yìí wọ́n bá ṣe pé kò tí ì ṣe hajj tọ̀ràn àyàn ó sì wà lọ́rùn ẹ̀ kó gbìyànjú ọba tó fún mi ọ̀dà níyàn ọ̀dọ̀ ṣe hajj. àmọ́ bọ́bá ikú ti ṣe hajj ọ̀ràn yẹn ó ní bọ́bá ṣe hajj first time àbí ọ̀ràn yẹn. àmì ni ó ti ṣe hajj ọ̀ràn yẹn tẹ́lẹ̀ ọbẹ̀ yẹn náà fi là bọ́bá wù ú bọ́bá dọ̀dún mi kọlọ̀ ṣe bí ọba ṣe ráyè rẹ̀ ọ̀ láì ẹ ẹ lórí pé òsín lé ń jọta bẹ̀rẹ̀ sí àti dáhùn oyún oúnjẹ àkọ́kọ́ àbí ẹ mọ́lẹ́yìn yàtọ̀ gbogbo ẹ̀ṣọ́ ọ̀dáhùn yẹn ni yóò ti bẹ̀rẹ̀ kíni yóò ti bẹ̀rẹ̀ ṣe hajj ọ yàtọ̀ fẹ́ni tí ń ti ń ṣe hajj lọ́jọ́ wa rí nǹkan kan ṣe kí ni mo ní ẹran ò gbé ẹ ọ̀làrọ̀ pa. gbogbo ẹni ọba ti ní opportunity àti wà ní hajj tó àràfà gbogbo nǹkan yìí ní gbogbo nǹkan àwọn ń bẹ tó ṣe pé ní kò ní ìdí ẹran ọkàn padà ni nítorí tí ì ọ padà ṣe ọ padà ṣe òmí sì ń bẹ tó ṣe pé ní kọ́dà kò ọ pa ló fi tán ọ̀ràn ẹni ó ti àmì ìtí ẹran àbí padà kọ́dà padà lọ sí ọ̀ràn òun ni kíni àlùwòkú fún ìhàrọ̀fà àlùwòkú fún ìhàrọ̀fà ó ní time limit tọ́ba ti di pé wọ́n pe mọ́gíríbì ń jọ kíni níjọ́ àràfà kọ́dà bí yẹn padà lọ ẹ̀ náà ànábì sọ̀rọ̀ sọ́là mùsùlùmí sọ pé ẹni tí ìdíwọ́ bá bá tí nọ́màlì ó yẹ wà láràfà kó tó di pé wọ́n pe mọ́gíríbì àmọ́kọ́dọ̀ wáyé lójú ayé ànábì ká ànábì ní ẹni tí ọba wa ráyè kọ́sà make sure pé kílẹ̀ ẹjọ́ kejì ó tó mọ́ ó tó dọjọ́ ọdún òun lọ bó òun náà lọ àràfà ara bíútì islam bí ọrọ̀ lẹ́nu kọ́dà ẹ̀wú fáwọn èèyàn tọ́ba tọ́ba ẹlòmíín máa sọnù ó rò pa àràbá lòun dé nǹkan rìn kí ni bá wọn nígbà tí wọn fi rí mùsàlífà wọn ti lọ rí ìyá ilẹ̀ yìí wà àgbẹ̀ àtẹ́ lára fáwọn àgbẹ̀ òbí tó ń wà látàárọ̀ nìyà ẹmúra ẹmúra ẹmúra kílẹ̀ ọ̀nà ó tó mọ́ ẹ̀yìn náà lọ dúó ní àrọ̀fá kọ́dà kó ṣe wákàtí kan lẹ dúó kọ́dà kó sọ gbọ̀n ṣẹ́jú ẹni ọba ti lè dúó ní àrọ̀fá bìfọ́ àárọ̀ ọjọ́ ọdún òní hajj torí ẹ̀ lànà bìbí ní alhajjú àrọ̀fá hajj gan ni àrọ̀fá o torí pé òun ni kò ṣe nǹkan kan ò lè replace ẹ̀ torí náà bó ti jẹ́ àwọn nǹkan yòókù gẹ́gẹ́ bí mo ti wí èyí tẹ́yìn ọ́ ní dandan pé padà lọ́ọ́ ṣe ń bẹ̀ èyí tí ó sì ṣe pé náà bọ́ba ti pa ẹran òtítọ́ ń bẹ̀ Allahu a'lam náà. وعليكم السلام ورحمة الله نعم àti wí àbí nígbà alákọ̀ọ́kọ́ náà àti sọ pé tafsiru ìbéèrè tafsiru ò ní í ṣe pẹ̀lú tá a bá ké lọ́jọ́ òun tí ọba yéèyàn ló lè béèrè kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin kádàrá àti kíni àti àfọwọ́fà ìbéèrè ńláńlá ni. alkọ́dàrọ̀ òun ni ntọ́lọ̀ ti kọ ká tó wáyé ó ti mọ̀ ó ti kọ́ ó sì dá a pé yọ ọmọ bẹ̀bẹ̀ ó ti ń jẹ́ ká dára nù. ǹjẹ́ àfọwọ́fà wa ń bẹ bí? ǹjẹ́ àfọwọ́fà ń bẹ bẹ́ẹ̀ ni àfọwọ́fà ń bẹ òun lọ́jọ́ jẹ́ pọ́lọ́wọ́n ọba ní inna hadaynahu sabila imma shakiran wa imma kafura ó lè ti wà nù kádàrá àyàn pé yẹn ó ṣe kèfèrí àmọ́ òun náà lọ́ọ̀rìn náà kíni ọlọ́ọ̀rìn náà ibi tí kèfèrí ó ti ṣe kíni tí ó ti fún ma òun àti kèfèrí ni wọ́n jọ rìn òun àti kèfèrí ni wọ́n kìlọ̀ fún kìlọ̀ fún títí tí wọ́n bá máa rìn náà nù dẹ̀mùkẹ́ ń fọwọ́ fà náà nù àmọ́ gbogbo ohun ń já fọwọ́fọwọ́ máa tẹ̀lé alikọ́dàrú ni ntọ́lọ́wọ́ bá ti kọ́ ó ti pè gbogbo rẹ̀ àmẹ́yìn wọn mí ni pé èèyàn ọmọnìyàn báwọn afáàtì pùtì ẹ̀ ni pé kò kò nẹgẹ́ẹ̀tì pọ́mọnìyàn ní kíni alẹ́kìtìyà kọ́lọ́wọ́n ó júwe fún ọ pé ọ̀nà nani ọ̀nà kíni ọ̀nà àlìjánná nani? bí yẹn bá fẹ́ wà àlìjánná àwọn sẹ́tí ọmọ ṣe ni olúwo ò ní túláàsì yàn ṣe é gbogbo ọ̀nà ni olúwa ní hadaynahu sabila imma shakiran wa imma kafura wallahu a'lam tí ó táwọn obìnrin ẹ̀láwọn tí wọ́n bá ní béèrè wọ́n lè máa kọ́ látọ̀lá lọ kọ́mọ́dà gbígbà tí na the final one náà ní fóònù ṣáà. Aleykum salaam wípé ń bẹ náà Al-Qur'an Al-Karim pé àwọn ọmọ ànábì adam méjèèjì eh, tí olúwa ọba ní kí wọ́n ṣe nǹkan kan bí ìgbà tí èèyàn pa ẹran àbí àfa wa ní àwọn èèyàn wá ń da arúmọ òun lójú pé ẹni ẹgbọ náà nù àwọn tọrọ òye nù má sì jẹ wọn da arúmọ lójú kí ni ń jẹ bọ ẹ torí pé àgbàgbọ́yé ń ti ń jẹ́bọ ń ti ń jẹ́bọ ni pé nítorí àṣẹ fọlọ́run àṣẹ fún kínní àṣẹ fún tọ́lọ̀ ń dá èyí tọ́lọ̀ ń bá wa pọ̀ láṣẹ pé kò sí ń kọ́ ṣé nǹkan míì ló ṣe fún náà àbọ́lọ́run ìyàtọ̀ tí ń bẹ ń bẹ nù gbogbo ńtọ́ bá ṣe pé lọ́lọ́run lọ́pa wá láti ẹ̀pẹ́ àṣẹ kọ́dà bọ́jọ́ báwọn ẹlẹ́bọ náà ti ń ṣe tiwọn ẹbọ kéyìí ọlọ́run ló lè pàṣẹ pé bí mo ti fẹ́ kẹ́ ẹ sìn mí nì this time ó sì lè change ẹ̀ bọ́bá di ayé ànábì míì pé ẹ má tún sìn mí báwọn mọ́ báyìí ni ẹ ti máa ṣe kíni báyìí ni ẹ ti ṣe gbogbo ń tọ́ bá ti ṣe pàṣẹ ọlọ́run la tẹ̀lé tá a fi ṣe é èyí ń wò ṣẹ bọ̀ torí ní ti ń jẹ́ bọ̀ ní ti ń jẹ́ ṣíríkù ni pé ìtọ́jẹ́ tọ̀ọ̀tọ̀ ọlọ́run àgbè àwa ń fún kíni à ń fẹ́ da ọlọ́run ọ̀gbọ́dọ̀ jẹ́ ń tọ́lọ́run pàṣẹ rẹ̀ ẹnìkan tó máa wá pé ẹbọ lélẹyìn náà kò yé ni o ọjọ́ ti lọ ẹjẹ atọjú àwọn ìbéèrè yòókù Ọlọ́run jẹ àjọ lálọ. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك